so mo wá ní báwo la ṣe fẹ́ padà sí region tá a bá tún ṣe region tá a bá sùn jọ kan ta ló ní sójà ò ní dé wọ́n bá gbóhùn àwọn British Empire àwọn colonial master ta ló ní wọ́n tún ní dàrú. mo ní another one again the second one ti eh, Second Republic mo ní eh, èrè àti bàbá wo lọ́wọ́ bàbá tún ti ń sáré bàbá ti ń sáré síwájú. Si ó ti ń catch up ìtàn ti dàrú even àwọn tí wọ́n ti ń ṣe ti bàbá wọ́n ti ń kóra wọn jọ pé progressive àwọn fẹ́ copy bàbá o sọ́jà bá tún dé wọ́n tún dàrú mo ní so either regional or anything wọ́n máa dàrú ni mo lé mi ò ṣe region ni mi ò ṣe restructure mi ò gbà kọ́kọ́ mi ṣe restructuring because tó bá ń ṣe ta ló ní ọ̀tún ní dé kàn bà gbogbo ẹ̀ jẹ́ wọ́n ń fa aráàlú sẹ́yìn ni kò fà wá síwájú ah, wọ́n wá ní àwọn tajọ́ ń sọ̀rọ̀ gbogbo pa ní ìtú Gani tiẹ̀ ní sovereign national conference a gbọ́dọ̀ lọ ni kí everybody wá lọ yanjú tó wà nílẹ̀ torí tó wà nílẹ̀ ó pọ̀ Abiola wá fojú gbogbo ẹ̀ hàn ni. ìgbà tá Abacha kú accidental head of state Abdulsalam Abubakar Abdulsalam gbogbo ìṣòro tó wà nílùú yìí ní èní Abdulsalam ló fà á àwọn èèyàn kàn ń pariwo Buhari ni Abdulsalam ni tí Abdulsalam ò bá ṣe nǹkan tó ṣe Buhari ò lè wá ṣe tó fẹ́ ṣe ń sìn Buhari Abdulsalam ni o torí ìgbà tí Abacha kú wọ́n sì ti Abiola mọ́lé gbogbo wọn sọ pé kàn release ẹ̀ kàn release ẹ̀ but àwọn tó tún fẹ́ to musical chair àwọn sójà wọn tún ti to ṣá wọ́n ṣe láàrin ara wọn mo rò pé al Mustapha ìyẹn ń fò pé à ó dàbí pé ilé òkè ń sọ̀rọ̀ kò mọ̀ kó foró sínú ni Abdulsalam foró sínú ló bá fi gbéjọba fún Abdulsalam ìjọba tó gbé fún Abdulsalam tí mo ṣe sọ pé òun ló dá gbogbo tó wà nílẹ̀ ní èní nílùú Nàìjíríà Abdulsalam ni ó wá wà ní ipò nìyẹn láti sọ wípé ṣé tààràánú ni kóun ṣe àbí táwọn ọ̀pẹ́sọ̀ yìí àwọn wọ̀nba díẹ̀ tán láwọn dáhùn làwọn ṣáà ní gbogbo nàìjíríà àti gbogbo tó wà ní nàìjíríà àwọn làwọn ní àtàwọn èèyàn àti gbogbo ẹ̀ àwọn làwọn ní ṣé tiwọn ni kóun ṣe ni àbí tí ọmọ nàìjíríà ni kóun ṣe ó wá dúró sáàrin agbede méjì yẹn o ìyẹn abdulsalam abubakar abdulsalam kó wá ṣe é ó wò pé taráàlú lélẹ̀ Abíọ́lá ó wò pé táwọn oppressor lélẹ̀ táwọn ò ní kúrò lórí ipò táwọn ṣáà máa máa gbọ́ ti colonial master wọn mo wá wò pé bóyá wò pé èwo tó máa pé òun jù bóyá ọ̀rọ̀ owó ló fà á mímọ́ tó fà á fún un bó ṣe di pé ó sacrifice Abíọ́lá nìyẹn wọ́n ṣe pa Abíọ́lá nìyẹn wọ́n pa dànù <laughs> ìgbà tó wá pa á ó dẹ̀ rí i pé òun náà fẹ́ fọgbọ́n dúró ẹ lọ wádìí Abdulsalam náà fẹ́ dúró kò lóun ò dúró ló bá bẹ̀rẹ̀ four one nine ẹ̀ wọ́n máa ṣe eh, election òun máa ṣe kinní kan ni constitution Abacha ni wọ́n kọ constitution fún torí wọ́n ti form party Abacha náà ò fẹ́ lọ o òun náà ti ń di political man o ó ti kọ́ṣẹ́ lọ Babangida o ó tiẹ̀ mọ̀ṣẹ́ ju Babangida lọ lórí yẹn mo mọ̀ pé inú màmá bíi Babangida ń sìn torí even genus kò ní lẹ́ẹ̀kí pẹ́ lómi tún gbọ́n òun lọ Abacha náà gbọ́n ó gbọ́n dáadáa ìyẹn ti ń form parties àkínni ó ti ń pín oríṣiríṣi káàkiri rice kẹ̀ ó pín tv ó pín gbogbo ẹ̀ ó ti ń ṣe election tiẹ̀ ó ti fẹ́ ṣe election but ọlọ́run ju ẹ̀dá lọ ọlọ́run sì lẹ́yìn alábòsí wọ́n ṣe wọ́n yanjú ẹ̀ wọ́n yanjú Abiola so framework eh, politics tí Abacha fẹ́ ṣe òun ni Abdulsalam gbélé a dẹ̀ sọ fún nígbà yẹn a ní constitution tó mú dání yìí àà láíláí kì í ṣe ti ọmọ nàìjíríà láíláí àní gbà sovereign eh, conference la máa lọ national conference la máa lọ because this is fraud ìbẹ̀rẹ̀ oní we decree o tún wá sọ pé we àwọn wo ni people ẹ àyìn wo lẹjọ jókòó tẹjọ sọ àwọn wo ni people ṣe bí people we the people yẹn la fẹ́ lọ sọ ní sovereign national conference ẹ ló tì ẹ wá mú ìwé tẹ́pẹ́ ìmélòó kan kọ tẹ́pẹ́ gbogbo agbára tó wà ní ìlú yìí wọ́n gbé sọ́wọ́ àárín ọwọ́ president kò sí mi ò rò pé president kankan wà lágbàáyé tó ní agbára tí president Nàìjíríà ní according to constitution wọn wọ́n gbé gbogbo agbára fún wọn ìgbà tí àwa ka constitution yẹn mi ròyìn pé ìgbà tẹ̀mí wò mo wò pé à ah, wọ́n fẹ́ fìyà já aráàlú yìí ni o àbí wọ́n ń bínú wípé wọ́n dìbò Fabiola wọ́n fẹ́ deal pẹ̀lú everybody ni kí ló ṣẹlẹ̀ torí kí n tọ́lá mú dání yìí àbòsí ni irọ́ àtirọ́ kò sí tó jọ nígbà tán máa ṣe àwa tá a jìjọ kóra wa jọ tá à ń jà pé kí kàṣà lè rí i pé aráàlú ìyà ò jẹ wọ́n wọ́n ṣe wá ń bá mi nìyẹn wípé ẹ àwọn láti lọ o pé nítorí Abdulsalam ti fẹ́ gbéjọba fáwọn tí ò mọ̀ ń pẹ́ o nǹkan tó ń ṣe ó máa pe ó wá pe àwọn politician yẹn wọ́n ń háwó ó ń háwó fún wọn owó híhá yẹn náà bá dè ní o ìpìlẹ̀ gbogbo nǹkan láyè yẹn lọ sálẹ̀ owó yíyá tí Abdulsalam bẹ̀rẹ̀ lọ́jọ́sí òun náà gbédè ní tẹ́ pé tó bá fẹ́ ṣe ipò nínú politics Nàìjíríà tó o bá háwó tó o ṣòwò o lè ríbi lọ òun ló ń pín owó kiri ńgbà yẹn o náà fọ́ọ̀mù àwọn parties yẹn àwa bá ṣànírọ́ wọn ò ní dìbò wọn ò ní ṣe ìwé yìí nígbà yẹn akọ̀wé ìjáde ní jacon a ní revolution not transition akọ̀jáde a pín káàkiri èmi fúnra mi àti gbogbo wa a bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri káàkiri a sí ń campaign ẹ má dìbò ee constitution ẹ̀rọ ni o gbogbo ẹ̀ kò ní dáa wọ́n fẹ́ fìyà jẹ aráàlú ni ẹ má dìbò àṣà à ń pariwo kiri gbọ́ aráàlú ò gbọ́ wọn ò dáhùn because nǹkan tó ń sọ ni pé kí ni mo tún fẹ́ wọ́n ní ṣèbí wọ́n ti fi Yorùbá sí i ṣèbá ni mo ní ọ̀rọ̀ Yorùbá kọ́ là ń sọ so èmi ò kí à ibi tí ẹni tó bá jẹ president bá ti wà in fact tó bá jẹ́ pé ìlú kan ni president ẹni tí ń wá léraléra kò mátà as long as gbogbo wa tá a ti jọ jókòó tá a ti sọ pé báyìí báyìí báyìí la ṣe fẹ́ ṣe bá amẹ́ríkà ṣe tóbi tó oníye state tó ń produce president na. so mo ní ìyẹn kọ́ ní issue ẹgbẹ́ fún yorùbá kọ́ ni issue wọ́n fi tì wá síwájú ní nǹkan tá a fẹ́ ṣe gangan ni pé kíyà má jẹ aráàlú yìí mo dẹ̀ lè sọ fún gbogbo ẹnu ni mo fẹ́ fi sọ pàápàá kò sí tó ń jẹ́ òṣì nínú ìlú yìí o àyà kò sí tó ń jẹ́ òṣì mo mọ tí mo fetí mi gbọ́ mo mọ tí mo fojú nígbà tí mo ń lọ káàkiri àgbáyé nàìjíríà ní ọlá mo máa ń sọ fáwọn èèyàn wípé èyí tèmi o lẹ́yìn amẹ́ríkà nàìjíríà ló kàn lágbàáyé ibi tí ọlọ́run kẹwàá dé àkẹ́jù náà ń pè pàápàá kò wá síbi tí òfin ọlá yẹn sí torí ìran oríṣiríṣi ló wà nínú ibi tá à ń pè ní nàìjíríà nàìjíríà ń ṣe orílẹ̀-èdè kan àpapọ̀ orílẹ̀-èdè ní nàìjíríà àpapọ̀ orílẹ̀-èdè ó ní nàìjíríà ó ń ṣe orílẹ̀-èdè kan rárá orílẹ̀-èdè yorùbá wà ìgbò wà ìjọ wà nupe wà haúsá wà kò sí fúlàní ní orílẹ̀-èdè nàìjíríà ní tí wọ́n ń pè ní nàìjíríà kò sí fúlàní bẹ́ẹ̀ wọ́n wá invade ilẹ̀ haúsá ni wọ́n fẹ́ wá sílẹ̀ yorùbá náà ọlọ́run ò gbà fún wọn ní fúlàní wá dé torí náà mo sọ fún wọn apariwo títí ń gbà yẹn àwọn èèyàn ló tì í wọ́n ti gbé fún Yorùbá wọ́n ti gbé fún Yorùbá mo ní àwọn gbé fún Yorùbá kọ́ là ń sọ yìí framework ìyà ni wọ́n gbélé constitution is framework ìyà tó gbélé tó fẹ́ fi bàlújẹ́ wọ́n gbà mo lókè mo gbọ́ aṣáṣe wàhálà títí títí kò sí à gbogbo èèyàn máa ń pariwo ni pé ah obìnrin yìí mo ní ẹ kò síbi tí mi ò dé o kò gbà ẹ BBC CNN anywhere ẹ máa rí mi torí mi ò gbà ni but. Eh, agbára ọlọ́run ó pọ̀ ó ní bó ṣe ń ṣe nǹkan ẹ̀ ṣùgbọ́n ṣe báàlù nìyẹn ní tá a wá sọ lọ́jọ́ sí màá kà àwọn nǹkan kan fún yín níbi tó bá dá bá débẹ̀ débi pé ẹ gbọ́ pé n tán ṣe ní èní yìí àti sọ síwájú gbà tán sọ gbà tí mò ń gbọ́ pọ́nà ní sọ̀rọ̀ sókè àmú làwa máa ń pariwo nì àwọn sọ̀rọ̀ sókè nìkan àwa ń pariwo gidi nígbà yẹn bọ̀tà àwọn èèyàn ò gbọ́ gbogbo àwọn tajọ ń sáré gbogbo oníkàkù náà bẹ̀rẹ̀ sí yọ ni o wọ́n bẹ̀rẹ̀ sí yọ àwọn kan tiẹ̀ sọ fún mi wọ́n ní ah madam àwọn sọ́ọ̀rì àwọn láti mo ní ẹ gbọ́ mo gbọ́ pẹ́ lọ gba owó wọ́n ní ẹ kí n má bínú torí wọ́n ti ń pín owó fáwọn kan àwọn tó ń dẹ̀ ṣiṣẹ́ lórí pé kí sójà lọ náà pín owó fún so àwọn náà ṣe wá gba owó ah mo ní ẹ̀rọ tí wọ́n ní nǹkan tó fà á ní pé nítorí fámílì àwọn ah mo lábíọ́lá ò máa ro ti fámìlì ẹ kò ro ti fámìlì ẹ o mo ní ṣé mo yẹ àwọn tó wà ní ọrùn abíọ́lá kò máa rò n tó ń rò ní pé kí gbogbo ìlú ìlápapọ̀ kó ní ìfọkànbalẹ̀. ìgbà tán àwọn uh, pathologist níjọ́ náà lọ́hùn tán wá tán wá ṣe press conference ẹni tó bá wo CNN gbogbo ẹ̀ á rí mi nígbà tó ń ṣe press conference tán ní cardiac arrest mo ní ìrọ̀lẹ́ pa mo mọ àtọkọ mi gidi ìdí ni pé àìmọye medical report ẹ̀ tó wà lọ́mìí tìlú òyìnbó mi ò sọ ti nàìjíríà o bóyá ẹ lè rí dókítà ra nàìjíríà tó máa parọ́ fún yín mo ní lọ́wọ́ gidi ni ọkàn ẹ dà ẹ kí ló fẹ́ cardiac arrest ẹni tó ń ṣe dáadáa Abíọ́lá ò lè rẹ́ntì yà ń jẹ kò lè gbọ́ pé yà ń jẹyàn ó máa ṣe tọ́lọ̀ bá ràn sí ni ẹni tó ń ṣe dáadáa sáwọn èèyàn ẹni tó nínú kan sáwọn èèyàn ẹni tẹ́ pé bí christian dé ló máa ṣe bẹ́ẹ̀ lẹ́kọ́ church akọ́ church fún yín ẹlẹ́kọ́ mosque akọ́ mosque kí tó ẹni tí ọkàn ẹ̀ dá ọkàn ní ẹ fi mẹ́s science lẹ̀ mo lọ́kàn ẹ̀ dá jù mo ní wọ́n pa ni kì í ṣe pé wọ́n sọ fún mi mo mọ̀ ni because kán tó pa ni mo ti sọ nígbà yẹn ìgbà tán ti mú ọkọ mi mo ti wà nínú àwẹ̀ mo máa ń gbàdúrà nígbà tán ti mú in fact ó lè débi pé ìgbà tóun wà ní àtìmọ́lé níbi tán ti mọ́ ní north kan tó gbé wá sàbújá ó ń fowó ránṣẹ́ sílé wọ́n wá ń pín owó mk bó ṣe máa ń pín fún gbogbo family yẹn mo ní ẹ má gbowó déwájú mi o mo ní bìkọ́ ṣébi tó lọ yẹn yẹn jẹ́ bi conference àbí iléeṣẹ́ ah, mo ní ẹ sáìn ìwé pé ẹ gbowó fún mi mo ní ta jọ kẹsẹ̀ bọ̀ yìí àti kẹsẹ̀ bọ̀ náà kébì mo sọ pé kó má gbé kó má gbà láti ìjọ náà di mi ò ṣe ń bá yín sọ̀rọ̀ sí cnk kọ́ mi lọ́wọ́ bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn so ngbà tó dẹ̀ di pé wọ́n ti ń wò ó pé hmm, Abiola yìí ẹja ńlá ni ẹ jẹ́ káwọn mú lọ bí ẹni tó ń lọ pààyàn dànù ni nǹkan ṣe ni pé àwọn tán jẹ́ bí olórúkọ olórúkọ náà ló kàn pa wọ́n dànù ìjà tèmi dẹ̀ ń jà ni pé lẹ́yìn Abiola wọn tún pa mí mọ́ wọn ò tún pa mí mọ́ láti south yìí o àpérò ni wọn ò pa mí ìyẹn ni àjọ ń fà gbàtà dé ibi àwọn pathologist wọn ní ẹ oní cardiac arrest mo ní kì í ṣe MKO Abiola wọn pa ni wọn pa ni ṣebí bí ẹ ṣe pa alájà pínínjọ ni ẹ tó gbọ́n sọ pé ẹ mo ní à ẹ tó pa máa fojú hàn ní agbára ọlọ́run lọ́la ọmọ kéékèèké tó filẹ̀ ó máa fojú hàn ọlọ́run ṣe yanu àṣírí wọn tú Abiola tẹ̀ ń sọ pé ẹ cardiac arrest mo ní kò ní cardiac arrest ní ẹsẹ̀kẹsẹ̀ níwájú àwọn pathologist yẹn ni mo ti refuse ẹ because mo ti sọ pé ó máa kú kó tó di kó ṣẹlẹ̀ weeks kó tó ṣẹlẹ̀ ìgbà tó ń pariwo káàkiri pé àwọn máa release Abiola àìjọba tí lóun máa release Abiola everybody àwọn èèyàn ti ń lọ sùn ní airport o tí wọ́n máa release Abiola bọ́lọ̀ ń ṣe fi hàn mí nìyẹn ọlọ́run direct ni o àkànyàn kan lè bọ́ta pé ẹ̀ nírọ̀ ọlọ́run ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa ń láwọn tó ń ṣàdúrà ìgbà tán ti ṣe four one nine fún mi ah mo ní ó ti da ẹ bọ́ lọ́run fúnra mi yàn pé tí nǹkan bá ń ṣèyàn oríṣiríṣi lẹ máa rí ìgbà tó kọ mìíràn láti mọ̀ ọ́ lé oríṣiríṣi lójú rí ìgbà tí wọ́n á ṣe rí i pé ah four one nine mo ní àwọn ah, ọlọ́run tiẹ̀ ní ká pè wọ́n ó ṣe wá dọ̀ràn ah bẹ́ẹ̀ mi náà ṣe bẹ̀rẹ̀ sí í ṣàdúrà mi nìyẹn mo wá rí i pé wọ́n ó mú nǹkan kó ṣubú sílẹ̀ ó kú mo wá lọ ń bá gbogbo àwọn olórí tájọ́ ń ṣe ìjàngbáráǹgbà yẹn mo ní ẹjọ́ ẹ bá mi pariwo síta ẹjọ́ ẹ bá mi pariwo síta wọ́n fẹ́ pa ọkọ mi òkú ẹ̀nà gbé wálé gbogbo wọn wò mí pé madam àwọn ò lè sọ bẹ́ẹ̀ o nítorí wọ́n ti sọ fún àwọn wọ́n àṣọ àwọn ìgbà yẹn eh, commonwealth secretary general ó wá gbogbo wọn Kofi Annan ó wá gbogbo wọn ṣàn wá wọ́n ní wọ́n ti àṣọ àwọn pé wọ́n máa filẹ̀ wọ́n tẹ̀ tún lé kùn gan àwọn èèyàn ti ń tò sí wọ́n ti ń tò sí airport ah mo lóòkù ẹ̀nà gbé wá èmi lè á fẹ́ sọ cardiac arrest fún mo ní ẹni tí mo rí òkú ẹ̀nà gbé wọ́n fún ní nǹkan ni ah wọ́n ní madam àwọn ò ní lè sọ bẹ́ẹ̀ o mo ṣáà lọ bá gbogbo àwọn wọn káàkiri káàkiri gbogbo wọn làwọn ò lè sọ bẹ́ẹ̀ pé nítorí báwo làwọn ṣe fẹ́ sọ evidence wà fáwọn kan máa release MK mo ní kò burú but Chief Gani ọlọ́run foríjì ó rí i pé mo wà concerned gan-an wọ́n wá dà wọ́n ní àníjọ́ ah, ẹ̀ wọ́n bí mo ṣe ń ṣàǹṣàlàyé fún ọ pé jọ àwọn pressmen kan wà lọ́dọ̀ wọn ni chief wa sọ fún wọn pé madama ní wọ́n máa pọ̀pọ̀ àwọn ni gbogbo náà bá rẹ́rìn-ín wípé ah, even àwọn journalist gbogbo àwọn mọ̀ pé wọ́n release chief Abiola ni nítorí ìgbà tá à ń ja ìjàngbara yẹn gbogbo ẹsẹ̀ ló dúró ẹsẹ̀ dúró gidi àwọn student dúró àwọn journalist wọ́n dúró everybody ṣàwárí ìran yorùbá ẹjọ ẹgbẹ́dì fún wọn wọ́n dúró ni àwọn ọ̀ràn yòókù ti ń yọsẹ̀ o torí ìjà tá à ń ja ìjà ọdún mẹ́rin mò ń sọ yìí o àwọn yòókù ti ń yọsẹ̀ yorùbá ò yẹ ẹsẹ̀ o wọ́n dúró lẹ́yìn abiola ni yàtọ̀ sáwọn tó dà wọn tó dà pọ̀ nbẹ wọ́n mọra wọn wọ́n pọ̀ dáadáa wọ́n mọra wọn so n bá dẹ̀ pariwo kiri làwọn journalist yẹn wọ́n wá kọ sínú pépà wọn wípé mi sọ wípé. So, Abiola o wọ́n kú ni o wọ́n pa ni o wípé àwọn wá lọ interview wọ́n wá lọ interview àwọn èèyàn bíi kẹmọ àwọn àfáà àwọn wòlíì oríṣiríṣi ń gbà yẹn wọ́n lọ interview àwọn journalist ń ṣe yẹn wípé kí lẹ rí nípa ọjọ́ iwájú Nàìjíríà ẹni tó bá lè ṣe research kó lọ ṣe ara nígbà tábíọ́lá kú kàn wò wọ́n bá sọ pé ìlú máa dá gan-an Abíọ́lá máa ṣèlú dáadáa ìlú máa tòrò gbogbo ẹ máa dá ni chief wa ní ṣe mo gbọ́ àwọn tán fi ṣiṣẹ́ ṣe àwọn náà lọ interview yẹn o ṣé èmi tẹ́ pé torí ọ̀rọ̀ kan mi mò ń fàṣì ẹ̀ madam àwọn ò rò pé ètè mi sọ yẹn ó right mo ní sà ètè mi sọ ló right sà mi ò mọ ṣáìdì táwọn rí wọ́n pa ọkọ mi nì òkú ẹ̀ gbé wálé chief ní àwọn àwọn ò lè get yẹn dáadáa báwọn á súnmọ́ nǹkan táwọn bí wòlíì bí àáfà ńláńlá tán sọ yẹn prediction wọn làwọn máa dúró lé lórí mú lókè so ìgbà tán ló kú gbogbo wọn ní àwọn ò bá dẹ̀ ti pariwo ṣé kí wọ́n fẹ́ pa ni ṣá mo náà pa ni so èmi tèmi ti kán lọ wo gbogbo pépà èmi ti pariwo pọ́n máa pa kò ṣe tí ní cardiac arrest láti bí ọdún mẹ́rin tó ti wà lọ́dọ̀ wọn. question tán bí léèrè tó fa yí pé kán wò pé òkè jẹ́ káwọn yanjú ẹ̀ at that time MK Abiola ti ń ṣẹ̀wọ̀n ó ti ń ṣàwọn òyìnbó yìí nítorí MK Abiola ń sọ̀rọ̀ lórí reparation wípé kán san mi mọ mọ́ ṣe máa sọ Yorùbá o kán ṣe máa sanwó fún gbogbo àwọn dúdú kan kó lẹ́rú ṣá mi mọ reparation mi ṣe máa sọ MK ń jà fún gidi tó ń gbé tó ń gbèrú ni ó ti ń ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ yẹn nígbà tán dé tán wá bá sọ̀rọ̀ wọ́n ń bí léèrè yìí pé ẹgbẹ́ ọdún mẹ́rin ti pé ibi tó wà látìmọ́lé yìí mandate ẹ ti lò ẹ̀yẹn kó gbàgbé mandate mk lòun ò gbàgbé mandate o torí àwọn aráàlú ló fún un ní mandate wọ́n tún fi ẹ̀jẹ̀ wọn kọ mandate pàápàá òun ò gbàgbé ẹ o ẹ padà lọ báràlú táràlú bá ti ní àwọn yọ̀ǹda kó o máa lọ́lé òun nì náà wọ́n wò pé ó dà ẹ̀pọ̀ ọkùnrin agídí ẹ fẹ́ pọ̀ wọ́n ṣe yí ọwọ́ padà fún un ebi àmústapha náà sọ́ngbà tó ń give testimony tiẹ̀ níwájú panel wo tán sọ ebi àmústapha ṣì wà láyé kán lọ bíi kán lọ bèrè lọ́wọ́ ẹ̀ so cardiac arrest yẹn kò sí ọ̀rọ̀ níbẹ̀ bàbá ńlá rọ́ ni àpawọ́pọ̀ ọwọ́ òun náà fi pa biola. àwọn colonial master náà ni àtàwọn ìránṣẹ́ wọn àwọn sójà àti àwọn bọ́ǹtòrù <laughs> kò ní cardiac arrest o láyéláyé. so june twelve òun ló bí ìdí tí mo ṣe díje ìbò tí mo ṣe ni mo fẹ́ contest so àti wọ́n á wò ó pé ẹ́ ìyà yìí ti pọ̀ jù but kó má dàbí pé wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé mo wá jókòó èmi àti àbúrò mi mo wá rò àwa jọ ń sọ mo ní ah, ọ̀nà wo la lè gbé gbà tá a bá ní ká lọ béèrè wọn ní sòótọ́ fún wa mo ní mo máa ní mo máa contest mo fẹ́ mọ àṣírí kí ni gbogbo politics wọn ti ń ṣe torí mo ṣẹ̀ dé ni láti rìn bò kò yé mi mo ní ṣé tí Abdulsalam ń gbé irọ́ tó gbélé ṣé òun náà náà ṣì ń jókòó lé lórí ìdìsìn ṣé bọ́n náà máa ṣe ń jẹ ni mo ní ó dáa màá wò bí n ṣe bẹ̀rẹ̀ ìrìnàjò yẹn wọ́n á rí everybody á rí pé style tí mo lò kọ́ ni gbogbo wọn lò years kan tiẹ̀ tó sọ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ election lèmi ti announce ara mi o mi ò lọ bá godfather kankan o system tí gbogbo wọn ń lò mi ò bá nobody lẹ́yìn ọlọ́wọ́n bá mi mo dey announce pé mo máa contest as governor of Lagos state àwọn pátì ńláńlá yẹn rò pé bóyá àwọn ni máa tẹ̀lé irọ́ ni o tó bá jẹ́ pé ti làákàyè ọlọ́run fún mi ní gidi ní gidi ní tètò tí bá yẹ pé mo fẹ́ ṣe calculation pé láti win náà kí ló ṣẹlẹ̀ <laughs> odò tó ṣojú ẹni kúnni ni kò lè gbéyàn lọ politics ta wà nù ẹ̀ ta jókòó sórí èyí tí gbogbo wọn ń lò lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run mi ò ṣe ẹni ẹ̀yìn bẹ́ẹ̀ níwájú ni mí so tó bá wù mí pé kí n contest láti win mo mọ nǹkan tó yẹ kí n ṣe náà mo mọ nǹkan tí mo lè ṣe mo mọ ibi tí mo ti lè gbé láti tàti láti inú ìlú yìí mo mọ ibi tí mo ti lè gbé but mi ò contest pé láti win o mo mọ̀ mọ̀ gbogbo àwọn pátì ńláńlá yẹn mo ní ẹ̀ pátì tí ò lórúkọ tán ti ẹ̀ mọ̀ mo ń béèrè lọ́wọ́ àwọn èèyàn mi àtàbúrò mi ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ni pé àwọn pátì wo ni kò tiẹ̀ lórúkọ tí ò ṣe àkọ́kọ́ fún wa nìkan accord àwo system wọn bẹ̀ gbà tó yá akó ń bẹ̀ àbọ̀ sí UPM mo ní ìyẹn ojú orúkọ bàbá ọlọ́run forí jọ̀n bàbá ó lọ́wọ́ àṣà wà ń bẹ̀ pẹ̀lú Dr. Fashion so bí n ṣe wọ̀ nìyẹn but gbogbo wọn ṣáà ń pè mí ah ariwo pọ̀ gbogbo oríṣiríṣi ló wá wọ́n á jọ ìpàtì àwọn àṣẹ mú ẹ ṣe ibi ìdá torí mo fẹ́ rí àṣírí pé kí ló ń ṣẹlẹ̀ gan-an ní system wo náà ń lò wọ́n fi ń dìbò ìgbà tí mo wá rí <laughs> mo rẹ́rìn mo lè aṣọ ọ̀yin nínú ìlú yìí confam wípé ìbò tí system tí wọ́n fi ń di ìbò lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ti ń lò láti gba Abdulsalam dì sìn kò lè gbé ìlú ìsíwájú láyé ìlú yìí ò lè ní ìlọsíwájú láíláí lára ìṣòro tó wà ní ìlú yìí tí Abdulsalam dálẹ̀ òun lè rí yìí o òun lè rí yìí o because ẹni tó fẹ́ dìbò chairman ni kinní kan ni wọ́n wá kó àwọn leader yìí wọ́n á ní leader leader ọlọ́run ló mọ ibi tó ń lead leader leader wọ́n á tò wọ́n báyìí bí ẹni gun ládàá ni àwọn ẹni ẹlẹ́ni tán fẹ́ contest tó bá lówó o lè contest irọ́ ló pa ẹ wá máa hawó yìí ẹ máa pín owó yìí level by level ṣé ẹni tó fẹ́ contest tó lọ wá owó tó pín káàkiri tán ní òkè ìwọ ni kó lọ kò selection nù lú yo selection ni láti ìgbà abdulsalam selection ló wà kó fi gbogbo ẹnu sọ ẹni tó bá rí ìwé yìí tó bá rí akọsíbẹ̀ before selection yẹn gan bí ò ṣe jóòtọ́ kò dẹ̀ sí bó ṣe lè jẹ́ òótọ́ pẹ̀lú constitution rádaràda tán kọ wọn ṣe ń ta ní kan ṣe ẹ pa àwọn èèyàn dànù ẹ pa Abíọ́lá dànù ẹ ṣe kó dáa kí òkú wọn kó lè rest kíyà má jà aráàlú wọn gbọ́ ẹni tó wọ bẹ̀ tó wá débẹ̀ tó ní òun náà mò ń wọlé ẹ jọ o iṣẹ́ wo ló fẹ́ ṣe owó tó bá dé sí lọ́wọ́ lẹ́yìn pé wọ́n tún pé owó yẹn right àwọn tó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ àwọn tó wọ́n ń bọ́ sí lọ́wọ́ ọ̀tọ̀ lára ń ta aṣọ pa afẹ́túnṣe nìyẹn táwọn bọ́ǹtò rù ní kò ní ṣeé ṣe torí tẹ bá ṣe right ẹni tó ní owó ló máa náwó ẹ̀ àwọn ò fẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá débẹ̀ tó ní bóyá chairman ní ẹ gọ́vnà ní ẹ sẹ́nẹ́tọ̀ ní ẹ gbẹ̀ tán ti gbowó bàǹtì bàǹtì lọ́wọ́ ẹ owó tó bá dọ́wọ́ tiẹ̀ definitely ó máa fi dí àwọn ibi tó ti yáwó náà àbí ta ló nílò owó ẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ó ṣáà máa fi dá padà nígbà tó bá dẹ̀ máa fi yọ owó kúrò àwọn bàbá àsàlẹ̀ kan ìyá àsàlẹ̀ kan tó ti pín nǹkan fún wọn ẹ jọ o èwo ló kù ńlẹ̀ tíwọ náà dẹ̀ ti wò pé à ká má rí ìwọ wà ń di pẹpẹ o láti jẹ́ ń di pẹpẹ ìwọ náà mú tiẹ̀ mélòó ló wá kù faraàlú kò mà sí ordinary school wọn ò lè kọ́ ordinary títì wọn ò lè ṣe é nítorí dẹ̀ ń dùn mí ní pé gbogbo wọn wọ́n ń lọ káàkiri ìlú òyìnbó àìmọye tó gbowó káàkiri ẹ bá wà ń bẹ̀ báwọn aráalé tán ṣe ogbẹ́ ń òyìnbó wọ́n rí bí ìlú òyìnbó ṣe rí but wọn ò lè ṣe ń lé nítorí constitution burúkú tán kọ fún wọn nítorí nǹkan burúkú tán irọ́ tán gbé lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ àwọn ẹni ẹlẹ́ni kò lè ṣeé ṣe kò ní tò láyé kì í ṣe èpè kì í ṣe pé ẹ lọ bí gbogbo wọn tó ń contest àwọn náà mọ iye táwọn ń sàn wọn mọ iye tán sàn ìgbà tí wọn á fojú sílẹ̀ tí mo rí i pé bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn tán bá tún ti wá ka ìbò aráàlú tán wọn á tún tàn wọn tán bá dé collation center wọn yẹn wọ́n dàbò nù wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ fọ́múlà tiwọn wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan tó wù wọ́n wọn ò dìbò nù lù yìí gbogbo àwọn ẹni ẹlẹ́ni tán sára wọn sóòrùn sínú òjò tán láwọn ló dìbò wọn ò ká ìgbà tí mo wá rí wọn á ní òkè so ìjọsìn àná táwọn bàbá yẹn promise mi wọn ṣé nìyẹn o èyí tó ń ṣe ìbò tó ń system tó ń di yìí ìlú yóò lè lọ síwájú kí ló dé tán fìyà jára lù yìí kí ló dé gan mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé òkè dáṣọ àti pé gbogbo owó tó bá wọlé nínú owó òlù oníkàkùn kó sára ni torí pínpín pínpín pínpín ó wá dà papín ìyà wa ń jára lù so ìgbà tá a dẹ̀ ti dìbò tí mo ti rí nǹkan tí mo fẹ́ rí ó ti tàn àwọn èèyàn sọ mọ́lẹ̀ mi mo win o wọ́n ní ah òun ìmọ̀ ni mo win tí n bá rí àṣírí nǹkan tí mo fẹ́ rí mi ò win nìyẹn mo ti win.